sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ ṣíṣe ẹsẹ̀ obìnrin lórí irun ẹsẹ̀ obìnrin ẹsẹ̀ obìnrin pé kẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ kó hàn lórí irun pé kí ni ìdájọ́ Islam rẹ̀. kò títí máa ẹsẹ̀ sóyè sóyè sóyè. حديث أم سلمة pé tóbìnrin bá ti dépò ẹni tó bàlágà kò yẹ kí aṣọ tó yẹ kí wọ́n fi kírun ní aṣọ tí kò bo dára rẹ̀ tí ó sì máa tí ẹ máa ṣe bo gbogbo gìgísẹ̀ rẹ̀ sóye ọlọ́run ọ̀bẹ ọ̀tọ̀ nínú ọ̀dọ́ tó bá sì wá hàn ẹ̀ ọ̀tọ̀ lè yóò lọ́wọ́ kọ́kọ́ ọjọ́ bo ọ̀dẹ̀ ọ̀nà sóye ọ̀tọ̀ ló pé àti gìgísẹ̀ náà gíṣẹ̀ náà nù áwòrà lọ́wọ́ inú obìnrin lọ́wọ́ tẹ̀ kó bò tẹ̀ pé àwọn àwọn màlìkí àsọ́rì àwọn hànàfíà tí wọn àwọn ní pé gíṣẹ̀ obìnrin kì í ṣe nù sọ́nà tó dàgbà jù náà àwọn ẹ̀ma bẹ́ẹ̀ ni sheikh sam tèmi yàrá àdàn kọ́ òun náà ti yàrá ni pé gíṣẹ̀ obìnrin kì í ṣe ṣùgbọ́n tó táwọn ní pé àti gíṣẹ̀ tó bẹ̀rẹ̀ òfurufú kọ́pìnrin ọ̀bọ̀ obìnrin àti tọ́lábánikọ́ hàn lóko. 所以。 那可能没办法，真的。